الحمد لله رب العالمين الحمد لله الذي بنعمته تتم الصالحات ثم الصلاة والسلام على خير الخلف نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحابه ومن سلك نهجه إلى يوم الدين أما بعد adá ọpẹ́ fún ọlọ́wọ́n ọba ọba aláàánú ọba onífẹ̀ẹ́ ọbẹ̀ ọlọ́pẹ́ ọba olóore ìkí àti ìgbẹ̀fẹ́ ọlọ́ba níbi wa Muhammad sallallahu alayhi wa sallam kọlọ́ba ara lè ra wọn sọ́ábẹ̀ rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n fi ṣe rẹ̀ kọ́sí lókùnrin ọjọ́ ẹ̀sà lẹ́yìn eléyìí ọwọ́ta tí olùgbàgbọ́ òdodo ìpáyọ̀ ọlọ́run bá jẹ́ ọwọ́ wa ẹ̀jẹ̀ ká pọ̀ ẹni tí ó máa sọ pé fọlọ́run ọba púpọ̀ ìsọ pé fọlọ́run ọba yóò jọ máa wà lábẹ́ pé bọ́yá wà nínú ẹni tó mú orí orí ọlọ́run lórí wa ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ iná ẹni ẹ̀dá máa ń ṣe lórílẹ̀ yìí pẹ̀ ṣùgbọ́n àwọn èyí tí ẹ̀dá ó ṣe ó tó di pé yóò kó lórílẹ̀ ayé àbẹ́lọ́pọ̀ ìgbà yóò sábà lórílẹ̀ ayé náà ọlọ́run dákun jẹ́ kí ikú ọká iṣẹ́ rẹ̀ mẹ́nì kọ̀ọ̀kan wa lọ́wọ́ pátá jẹ́rìsẹ́ ọlọ́run nínú kẹtí a máa gbéyẹ̀wò lónìí òun náà ni àwọn iṣẹ́ tó tí yẹn bá ṣe iṣẹ́ ìwọ̀n ọba náà ni ṣùgbọ́n ẹ̀sẹ̀ tó pọ̀ ìbẹ̀ níwájú ọlọ́run ìdí ìpínlẹ̀ orí ẹ̀sìn rẹ̀ lọ́dọ̀ ọlọ́run bọba àdèkè lẹ́ni tí ó lè máa rírun kí nínú ọ̀kan náà mọ́sálásí méjèèjì ń nínú Mọ́kà àti ìlú Mọ̀dínà ilé ọlọ́run táǹpé ní bẹ́ẹ̀tùláìlẹ̀ àti ní bẹ́ẹ̀tùláìlẹ̀ haram táǹpé ní Makka tàbí alìkáàbá ilé yìí ilé kan ní kí ànábì Muhammad sallallahu alaihi wasallam tó ní pé ẹni yóò tó bá kí ìrìn ẹyọ kan bẹ̀ yóò gbà ládàá 100,000 ṣùgbọ́n ní mọ́sálásí ànábì Muhammad sallallahu alaihi wasallam tí a bá kírun rákà kan bẹ̀ yọ gbàládà 1000 tí ń túmọ̀ sí wípé láwọn mọ́sálásí yòókù kó tó di pa máa gbàládà tó tó dáadáa tá gbà láwọn mọ́sálásí ó ti gbà tàbá tó ṣiṣẹ́ iṣẹ́ tàbá ṣe ní mọ́sálásí àlẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam mọ́sálásí ní àlìkáàbá kó tó di pé a gbàrú ládábẹ́ láwọn mọ́sálásí yókùn a ní ẹ̀mẹ́ 100,000 èyí tí wa Muhammad sallallahu alaihi wasallam pé salatu fi masjid hada ìwọ̀n ta bá kí ní mọ́sálásí ní ànẹ́bí yìí min fi ma ládá ẹgbẹ̀rún kan ìrún tí yẹn bá kí mọ́sálásí ní illa al-masjidil haram àyàfi mọ́sálásí àbìwọ̀ nìkan títí àlìkáàdá wọ̀sọ̀dátù fil masjidil haram ìrún tí yẹn bá kí ní mọ́sálásí ọlọ́run ọba yìí ilé àbìwọ̀ yìí afdal min mi'ati alfi salatin fi ma siwa kéèyàn tó gba ládàá míì tí ó tó rẹ̀ ó dìgbà tí yẹn bá tó kí 100,000 nẹ́fìlà ní rákà tí ó sì dèdè látà ẹyọ kan tí ẹ̀bá kí nílé ọlọ́run ọ̀fọ́ àlùbáńdà jẹ́ ló ń tẹ̀ bákanáà ànábì Muhammad sallallahu alaihi wasallam ó sọ fún wa nínú ẹgbà wá mi pé wàsàlátì mọ́rí àfìdí bẹ́ẹ̀tì ha afdal min salati fil masjidil haram wal masjidil nabawi ìwòta tó bí bá kí nínú ilé rẹ̀ ọmọ dọ́là ọdá ọlọ́lá ju èyí kí ilé ọlọ́run ọba lọ àti mọ́sálásà níbi wa Muhammad sallallahu alaihi wasallam

حتى يأتي هذا المسجد مسجد kuba, ẹni yóò tọ́ bá jáde kí tó fi dé mọ́sálásí Kùbá mọ́sálásí òun náà wọ́n pè ní mọ́sílì kìbìlátẹ́yì pàtọ́lá fẹ́yìn ọwọ́ akérùn bẹ́ káànà láhù adìlò ẹmọ́ra dáadáa tí ó gbà ó sì dèdè dáadáa kí yóò fi múra tọ́dọ̀ ọlọ́run ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn iṣẹ́ tá sì díẹ̀ tá gba ẹ̀sìn tọ́pọ̀ wájú ọlọ́run alìmọ̀wàzọ́bàtọ̀ alàsọ̀láàtì dúhà òun náà ni kíyàn jẹ́ nìkan tó pé yọ́ máa kírun yálẹ́ta èyí tó fi pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ti gbé ìjìúlẹ̀ gẹ́gẹ́ bá sọ níbi ìjẹ̀ẹ́dógún ṣé ìrun sọ̀láàtì dúhà ìrun kẹni tó ti pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lákàsí ẹ̀ tí wọ́n bá wà nínú àwọn tó yẹ kọ́ lákàsí ẹ̀ dáadáa pọ̀ náà ní bẹ́ẹ̀ tọ́rọ nẹ́bí wa Muhammad sallallahu alaihi pé ní sọ̀láàtì àwùwàrí hìnà tẹ́mùrù tòlùmítọ́ọ̀ ìrún àwọn tó ṣe pé ọlọ́run bọ́ máa gba ìtúbà wọn òun náà ni ìgbà tó ṣe pé òun bá fẹ́ máa tara tó bá fẹ́ máa tara tó fẹ́ máa talẹ̀ níyé tó fẹ́ máa jẹ́ kí ilẹ̀ ọmọ gbóná àkókò yìí òun náà wọ́n fẹ́ jẹ́ ká máa kí jù lọ́lọ́lá jù sí aago mẹ́sàn-án mẹ́sàn-án àbọ̀ mẹ́wàá bákan náà nínú àwọn akẹ́kọ̀ọ́ ikú tí yẹn bá ṣe iṣẹ́ kékeré ni ṣùgbọ́n yẹn kéèyàn máa wá àforíjì ọlọ́run ọba nípele ìpele ní gbogbo ògbà pàápàá jùlọ kéèyàn máa sọ báyìí pé Allahumma ighfir lil mu'minina wal mu'minat wal muslimina wal muslimat al ahya'i minhum wal amwat Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nínú ìwáforíjì ti máa ń fáwọn olùgbàgbọ́ òdodo lọ́kùnrin àti lóbìnrin wal muslimina wal muslimat àtàwọn mùsùlùmí lọ́kùnrin àtàwọn mùsùlùmí lóbìnrin àyáhù mínú wal amwat àwọn tí bẹ láyé inú wọn ni àbáwọn tó ti kú ó jẹ́ ká nẹ́bí Muhammad sallallahu alaihi wasallam báyìí pé mọ̀lẹ̀ tẹ́fàrìlì mùmínà wal mu'minat ẹni yóò tọ́ bá wà àforíjì fún àwọn olùgbàgbọ́ òdodo lọ́kùnrin àtàwọn olùgbàgbọ́ òdodo lóbìnrin kátàbà lọ́hùn láhùn bí kulli mu'minin wa mu'minah hasana gbogbo olùgbàgbọ́ òdodo lọ́kùnrin tí ń bẹ àti olùgbàgbọ́ òdodo lóbìnrin tí ń bẹ ilé àwọn òfin nìkan sí tó ń fi kọ́ lápọ̀ọ́lẹ̀ fún iṣẹ́ rẹ̀ tó sì síwájú ọlọ́run afá àtọ̀bọ̀rá ní lọ́gbà wa tí afá àlúwá ní ìgbà àjẹ́ ló ń tẹ̀ pàdé náà lálàáfíà bákan náà nínú àwọn ọtẹ́ ètò ìpín ẹ̀ máa ń ṣe iṣẹ́ náà kéré ṣùgbọ́n ládàá rẹ̀ pọ̀ òun náà ní kì í yá mọ̀ láì láti nà kọ́dẹ̀ ó di òun ẹni yóò tọ́ bá ṣe kò ń gẹ́ orílẹ̀-èdè kọ́dẹ̀ ó ṣe déédé kéyàn ó fi odidi 83 years àti oṣù mẹ́ta kéyàn ó fi ṣe jẹ́ sọ́dọ̀ ọlọ́run ọba yìí ẹni yóò tọ́lọ́ bá ní kó ṣe déédé orílẹ̀-èdè kọ́dẹ̀ tó sì ṣe ohun tí wọ́n ní kó ṣe ń bẹ̀ ohun tó tó 83 years àti oṣù mẹ́ta àti àwọn ọjọ́ bákaná àtẹ̀síbíhì ni mo dán ẹ̀ kéèyàn jẹ́ nìkan tó yẹ pé yọ́ máa sàfọ̀mọ́ fọ́lọ́run ọba nínú nǹkan tí máa ń faládá pọ̀ dáadáa ni iṣẹ́ díẹ̀ ni ṣùgbọ́n yọ faládá tó pọ̀ lọ́dọ̀ ọlọ́run nínú rẹ̀ òun náà ní kí ànábì Muhammad sallallahu alaihi wasallam ọlẹ́ni yóò ti máa sọ pé subhanallah subhanallah subhanallah ọba fi wí ọgọ́rùn-ún lówùúrọ̀ bákan náà bàbá àjẹ́kọ́gọ́rùn rẹ̀ nírọ̀lẹ́ ló wí yọ gbalada 1000 wọ́n sì bá pa ẹ̀sẹ̀ 1000 rẹ̀ ẹni yóò ti bá sọ pé subhanallah subhanallah subhanallah ọgọ́rùn ló wí láàárọ̀ wọ́n bá pa ẹ̀sẹ̀ 1000 rẹ̀ wọ́n sì kọ láda 1000 fún bákan náà nínú ọ̀nà tá máa fi tó fi subhanallah wa bihamdihi adada khalqihi wa rida nafsihi wa zinata wàmí dáadáa kẹ̀lìmá gbólóhùn yìí ẹ̀ẹ̀mẹ́ta náà wọ́n fẹ́ jẹ́ káwí gẹ́gẹ́ bó ti jẹ́ fáwọn tó yẹ kó wọ́n mọ̀ èyí a máa wí lẹ́ẹ̀mẹ́ta lówùúrọ̀ a sì máa wí lẹ́ẹ̀mẹ́ta nírọ̀lẹ́ téèyàn bá ti wí èyàn ti sàfọ̀mọ́ èyàn sì ti dúpẹ́ fọ́lọ́wọ́n ọba ní déédéé iye òka ẹ̀dá tọ́lọ́wọ́n ọba dá ní gbogbo àwọn tó yẹ kó wọ́n ti wá wọ́n ti lọ àwọn tí ń bẹ lọ́wọ́ àtàwọn tí ó tún máa fẹ́ nígbà àwọn bá dé nígbà táwọn ọba tún sí ń bẹ̀ mọ́ bákan náà bí ọlọ́run bọ́ ọba ọlá

tó ṣe pé ó jókòó ní nígbà tó kí wọn tán ọwọ́ ajẹ́ nìkan tẹ́ pé ń wá forí jẹ́nà ọlọ́wọ́n ń tánàbí fi lọ tó fi dé ló fi wá bá lórí ibi tí ń ṣe nǹkan yìí ànábì wa Muhammad sallallahu alaihi ti kọ́ gbólóhùn náà ọ láti pé ju èyí kó òfin sọ yìí lọ ànábì wa Muhammad sallallahu alaihi ní gbólóhùn yìí pé kò máa sọ عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته ẹ̀mẹ́ta lèyàn gbólóhùn náà tó sì jẹ́ pé èèyàn gbà ládá tọ́pọ̀ lọ́dọ̀ ọ̀nà bákan náà Ànábì Muhammad sallallahu alaihi wasallam nínú àwọn gbólóhùn tó tó fún wa nípa pé tàbá ti ń sọ àgbà ládá tọ́pọ̀ ó ní pé man dakhala suqa faqala ẹni yóò tọ́ bá wọ ọjà nínú ملك ولا الحمد وهو حي يحيي ويميت وهو حي لا يموت بيده الخير وهو على كل شيء قدير النبي محمد صلى الله عليه وسلم ó lẹ́ni yóò tó bá sọ gbólóhùn ẹ̀ẹ̀kan ṣoṣo náà lè yán sọ nígbà tí yẹn bá ti wọ ọjà لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو حي لا يموت بيده الخير وهو على كل شيء قدير النبي محمد صلى الله عليه وسلم yóò tó bá sọ kátàbà lọ́hùláhù alifa alifin hasana wọ́n kọ ládáa 1 million kalẹ̀ fún ní dáadáa mọ́ha ánìhù alifa alifin síjì á wọ́n sì bá pa ẹ̀ṣẹ̀ 1 million rẹ̀ wọ́wọ́ fi àdáhù alifa alifin dárọjá wọ́n sì gbíṣẹ́ àgbéga 1 million fún nínú ẹgbàwà mi ànábì wa muhammad sallallahu alaihi wasallam pé lórí pa fẹ́ wọjà gbọ́lọ́hùn tó kéré ni ẹ̀wòye ládá tẹ́yìn ọgbà mẹ́ ó jí wọ́n sọ pé ẹnìkan bẹ́nà àwọn sọ́là tó bá rí pé òun ṣẹ̀ nínú àwọn ẹ̀ṣẹ̀ tó ń ṣẹ̀ lọ́hùn yóò wá lu àdéṣì yìí yóò sì gba ọjà lọ yóò sì sọ gbólóhùn yìí lẹ́nu tó ṣe pé ń rẹ̀ tẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run bọ́bọ́ lẹ́kẹ́ ọlákókó ń gbé ẹsẹ̀ million kó ó sì bóun kọ ládàá one million kódà dínlẹ́gbà wà mí ó tún kọ́lé kan fóun lálẹ́ china nínú nǹkan tó yẹ pé káà ní ògbájúmọ́ ni gbogbo pàdé òtá bá tún wájà kódà aláǹfààní ká máa ríra wa létí pé ìdí ó ti sọ gbólóhùn náà gbólóhùn orí gbólóhùn la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu yuhyi wa yumeet wá tá a bá ti ṣe é bẹ́ẹ̀ ó ṣe ṣe kí ládání ọ̀pọ̀ fún wa bákan náà nínú nǹkan tó yẹ pé èèyàn tún ṣe níwọ̀n ọba téèyàn ti gbà ládá tó pọ̀ òun náà ni gbogbo ẹni yóò tọ́lọ́n bá ní pé kó ní owó lọ́wọ́ tọ́wá dínú Ramadan ọlọ́run ní kó lọ ṣe ó mọ́rọ́ ọjọ́ náà tó ṣe ó nínú Ramadan Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní ẹni tó bá ṣe ó nínú Ramadan ó ṣe déédé ẹni tó ṣe ájì pẹ̀lú wọn Ànábì Muhammad sallallahu alaihi wasallam eléyìí nínú àwọn ọ̀sẹ́ tó kéré ni ṣùgbọ́n tí yẹn gbàlẹ́ adásọ̀pọ̀ lọ́dọ̀ ọlọ́run bákanáà nínú àwọn nǹkan kere kó kéré tí yẹn ó ṣe tó kéré ṣùgbọ́n tí yẹn gbàlẹ́ ọlọ́run Muhammad sallallahu alaihi wasallam yóò tọ́ bá wẹ̀ lóòjọ́ júmọ́ tó sì múra dáadáa lóòjọ́ tó sì tó yẹ kó tètè lọ lóòjọ́ ó sì tètè dé ọwọ́ ajẹ́ nìkan tó rìn ni ó sì súnmọ́ ìmáàmù rẹ̀ nígbà ó sì gbọ́n tí máa mú wí ọ̀làmúyẹ́lọ̀ kò sì sọ̀tọ́kùsọ káàna náà obè kó lè kótó wa tẹ̀nà hamadu sana ajẹ́gù sí yá rí ha wọ̀ kìyà níhà dáadáa tó ń tọ̀ wọ́n gbà òun náà ní dáadáa ẹsẹ̀ kọ̀ọ̀kan tó gbé ẹsẹ̀ kọ̀ọ̀kan yóò máa ṣe déédé sí ọdún kọ̀ọ̀kan ọdún náà wá nì ọdún kọ̀ọ̀kan náà wá nì ọdún yẹn ó fi gbà àwẹ̀ ó sì fi dìde dó lóòrùn fọlọ́wọ́n bọ̀ bàdé kẹwàlá ẹsẹ̀ kọ̀ọ̀kan tó bá gbé yóò máa fi kọ́ ládá báyìí kalẹ̀ fún yẹn ni pé ẹsẹ̀ tó bá gbé láti ilé rẹ̀ tí tó fi dé jùmọ́ ẹsẹ̀ kọ̀ọ̀kan yìí yọ́ máa ṣe déédé iṣẹ́ rí ọdún kan iṣẹ́ rí ọdún kan yìí wá ní ààwẹ̀ ẹ̀bẹ̀ ọgbà bákan náà ìdúró lóru rẹ̀ lójoojúmọ́ láwọn òru yìí ó dìdì fọ́lọ́wọ́n ọba gbogbo ládàá rẹ̀ ní ọgbà òjìjì ọdún kan ní ẹsẹ̀ ẹyọ kọ̀ọ̀kan káwàlẹ̀ wá wòye ẹsẹ̀ tó ń tọ̀hún láǹfààní láti gbé iṣẹ́ tó kéré ni tí yóò sì gbà ládàá tó pọ̀ lọ́dọ̀ ọlọ́run inú rẹ̀ náà tó wá nínú àwọn tẹ́tẹ́ epo kéré òun náà ni àwọn àwẹ̀ èyí tí ànábì Muhammad sallallahu alaihi wasallam tó recommend fún àlè ó mọ̀ yìí àwẹ̀ Monday àwẹ̀ Khamis tàǹpé ní Thursday àwọn ayyamul bir ọjọ́ kẹta lájọ́ kẹrin lájọ́ kẹẹ̀ẹ́dógún àwẹ̀ oṣù Sha'ban ìyẹn oṣù tí ó tẹ̀lé oṣù táwà ń bẹ̀ yìí bákan náà àwẹ̀ ọjọ́ mẹ́ta tí ń bẹ nínú oṣù Shawwal èyí tó tẹ̀lé Ramadan àti àwẹ̀ oṣù nínú oṣù kejìlá àwa mùsùlùmí àti àwẹ̀ àràfá àti àwẹ̀ káyókáyó àwọn àwẹ̀ yìí ládàtọ̀ pọ̀ iná ní ànábì wa Muhammad sallallahu alaihi wasallam lóní bẹ̀m̀bẹ̀ kódà lọ́rọ̀ mítà èyí tí afá àbùkọ́rẹ́ àti tí wọ́n gbé jáde ó ń sọ ọlọ́run bá sọ pé mọ́ ń sọ ọmọ ìyàwó mọ́ ní fi sabilillah ẹni yóò sọ bá gbá ọjọ́ ọlọ́run bọba lè pé ọlá yóò gbé ojú ẹni náà yóò gbé jìnà síná ní ohun tó tó ìrìn àjò tó tó ń tèyàn rí tó tó 70 years sí ibi iná ìdàlọ́wọ́ bó ti gbé ojú ẹni bẹ́ẹ̀ ní ó sì gbé jìnà sí bákanáà nínú àwọn kẹtẹ́ pé èyàn ó ti níṣẹ́ níwọ̀n ni gbogbo ẹni yóò tó bá ń gbáwẹ̀ àwẹ̀ Ramadan ni àbí àwẹ̀ tàtọ́wẹ̀ àwẹ̀ àtẹ́gbọ́rẹ́ ọgbà ládàárú péye káláwẹ̀ yìí ní ọgbà lọ́dọ̀ ọlọ́run káàkiri máa ń tilé púpọ̀ àwọn àwọn dáadáa bá ti tẹ̀ràn alexa bínkọ́lì la haúlà wọlá kó wáta ìlà bìlá kéèyàn pọ̀ lẹ́yìn tó sẹgbé yọ́ máa sọ la haúlà wọlá kó wáta ìlà bìlá la haúlà wọlá kó wáta ìlà bìlá la haúlà wọlá kó wáta ìlà bìlá anabi wa muhammad sallallahu alaihi wasallam ó ní pé nínú àwọn ọ̀rọ̀ tó wà lálùjẹ́ náà òun náà ni gbólóhùn la hawla wala quwwata illa billah gbogbo ọgbà yóò tí ẹ bá ti ń sọ gbogbo ẹnu pẹ̀rà ìlágbára ó sì máa dọ̀lẹ̀ ẹni yóò tọ́ bá lóhun sóògùn sára ọwá jẹ pé ogun ọ̀hún ẹni kẹsàn wà lè dámú tí wọ́n bá ti sọ gbólóhùn la hawla wala quwwata illa billah gbogbo ohun tó fi sára ó dùn ní jẹ́ kí ànábì Muhammad sallallahu tó fi kọ́ wa tó jẹ́ pé tàbí ti ń sọ yóò máa sọ ohun tó lágbára yóò máa sọ ní fúfú yẹ fún wa nínú nǹkan tí ipa gbọ́dọ̀ máa sọ ní a sì máa gbà ládá tó pọ̀ lọ́dọ̀ ọlọ́run bọba lèkè ọlá bákan náà nínú àwọn nǹkan tí pé èèyàn ṣe ní sẹ́yìn ni kéèyàn máa gbọ́ bùkátà àwọn èèyàn yẹn fáwọn èèyàn ní bùkátà gbọ́ èèyàn wọn bá wọn gbọ́ bùkátà wọn ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní pé ẹni yóò tó ọmọ ìyá rẹ̀ tó bá bá rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ láàdá tí ó gbà ó se ẹni tó fi pé ó dúró ọlọ́run ọba ọba ọlá lẹ́ni tí ṣe ń ti ká fún bẹ́ẹ̀ ti kan ẹni yóò tó bá ọmọ ìyá rẹ̀ gbọ́ ìtù fẹ́ kan péré tí ó gbà ń bẹ́ẹ̀ ó ara ó sílé ọba ti di oṣù kan tí ó ẹni ẹni tí bá kan kódà nínú ní ọlá nẹbí Muhammad sallallahu alaihi wasallam sọ báyìí pé wọ̀lá án àmṣì máa áfẹ́lẹ̀ muslim bí ha jẹ̀tẹ́ kí n jẹ́ nìkan tẹ́ pé lọ bá ọmọ ìyá mi gbọ́ bùkátà rẹ̀ àhápù ilayya min an àtẹ́kìfà bí masjid shahra ọrọ̀ mi lọ́rùn mo sì nífẹ̀ẹ́ rẹ̀ ju kí n wá kó sínú ilé inú mọ́sálásí wà nínú mọ́sálásí mi yìí kí wá lùsù kan bẹ̀lọ̀ afọ́ àlùbáni wọn bá jẹ́ lóǹtẹ̀ tó gbé afọ́ àgbọ̀nrán ní ló gbà wá bákan náà nínú àwọn tẹ́tẹ́ pé yóò ṣe níwọ̀n ọba yóò sì gba aládá tọ́pọ̀ òun náà nira tààtẹ́ ní báyádá ṣòro ọ̀pọ̀ gbogbo ọgbà yóò tọ́bà ti jẹ́ pé yẹn bá kírun àṣùbáàtà ìyẹn wá wà nílé ọlọ́run tí yẹn ń sàfọ̀mọ́fọ́ ọlọ́run láàárọ̀ tí ó fi wá yọ tí yẹn fi yẹn nẹ́fìlà rákà méjì lẹ́yìn ìgbà tó ń yíyọ tán èèyàn ládá tí yẹn gbà ń bẹ́ẹ̀ ládá tó ti pé yẹn ṣe ájì

káàlẹ̀ tí láhùn ká ájẹrẹ hajjá tí ń wà ẹ̀mọ̀rá yóò gbàlá dẹ́ẹni tó ṣe ájí àti òmùrọ̀ ni o àlẹ́bí Muhammad sàálà fún sọ ń parí àdíkì pé táàmà táàmà táàmà tí ó gbàlá dáyìn tí ó pè pérépéré tí ó gbàlá dáyìn tí ó pè pérépéré tí ó gbàlá dáyìn tí ó pè pérépéré iṣẹ́ wọn bá ní nẹ́fìlà áká méjì ìyẹn wá jẹ́ nìkan tí ó gbàlá dá tó báyìí bákan náà àlẹ́bí Muhammad sàálà alẹ́sọ́là nínú tó jẹ́ pé iṣẹ́ wọn bá ní tí ó sì balada tó pọ̀ lọ́dọ̀ ọlọ́run òun náà ní kéèyàn máa jẹ́ nìkan tí ó máa tọ́jú ọmọ òrùka àfọ́ àtàlù ọmọ sáàdì gbà wá ó ní bá níbi ọmọ ọmọ tààlà sọ pé a ní wà káàkiri yẹ̀ sí ń fi jẹ́nẹ̀tì àkàdá ebi àtẹni tí ń tọ́jú náà àti ìka sàánú ọ̀nà sókè nínú ẹgbàwá mi wọ̀ fọ́rọ̀jà bẹ̀rẹ̀lẹ́hùn máa fi kọlẹ̀ ọwá fi àlàfo díẹ̀ lẹ̀ sáàrin wọn eléyìí ojú oyé wa nípa pé ẹni tí bá ń tọ́jú ọmọ orúkà láàdá tí ó gbà lọ́dọ̀ ọlọ́run kìí sí kéèké kò ní jìnà sí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam lálù jẹ́nà bákanáà nínú àwọn kẹtẹ́ ipá máa ń kojú di tó jẹ́ pé láàdá pọ́pọ̀ ni òun náà ní alẹ́hẹ́rìsó alásàlá kéèyàn máa jẹ́ nìkan tí pé yọ́ máa sáré pé bó lòun ti fẹ́ kírun sí òkú mùsùlùmí la nínú àwọn òkú mùsùlùmí tó bá kú tí wọ́n á jẹ pé bóyá wọ́n fẹ́ kírun sí la kéèyàn sàpá tètè pé jémi náà wà nú wọn jémi náà wà nú wọn jémi náà wà nú wọn ó tún wá sàpá tètè léyìn tán ó tún sáré sàpá tètè pé bó ẹ sì jẹ́ nìkan tẹ́ gbò òkú yìí sí ẹ gbò ó tẹ́jẹ́ pé ẹ sin òkú yìí ládàá rẹ̀ òun lọ́gbà alásọ́dà anábí Muhammad sallallahu alaihi wasallam olóńṣẹ́ ọlọ́mà tí kà sàlámì ọrùn sọ báyìí pé mọ̀ ṣe ìdájìjẹ̀ náà ẹ̀dá ẹni yóò tọ́ bá jẹ́ pé ó sojú rẹ̀ tí wọ́n fi kírun sókù kẹla áfíà yìí sọ́lì àlé ìhà tóun náà ti wà pẹ̀lú wọn tí wọ́n jọ kírun sí ilá fáláwú kíra yóò gba kíra tuka wọ́n mọ́ ń ṣe ìdá ha ẹni yóò tọ́ bá tọ́ jẹ́ pé ó tún sojú ẹ̀ áfíà dò fà tí tí wọ́n fi sí fáláwú kíra fà kíra tù méjì ló jẹ́ tó wọn gbà àwọn tàbí béèrè pé wọ́n mọ́lé kìrọ̀tọ́ ni ya Rasulullah kí láwọn kìrọ̀tù méjèèjì yìí o ń sọ lọ́n sọ pé mọ́tàlù jẹ̀bẹ̀lẹ̀ yìí nílá ọdún iná yìí kìrọ̀tù méjèèjì ọdà gẹ́gẹ́ bí òkè ńlá méjì ni òkè ńlá méjì iná ló fi dìde ló jọ jẹ́ pé àtàwà anas ó sàlàyé pé ha ọlọ́n lọ mọye kìrọ̀tù tí àwa sájọ́ mọ lẹ́yìn ànẹ́bì sájú sájú ànẹ́bì tá ti ṣe fò ń gẹ́rẹ̀ lọ́dọ̀ nípa àwọn tó kú wọ́n ti kú wọ́n ti kú wọ́n ti kú wọ́n ti kú táwọn fi lọ kírun sí wọ́la eléyìí náà lọ́fà tó jẹ́ pé ẹ̀rí ẹni tó bá jó ń súnnà tó bá ẹ̀sẹ̀ ìdíkọ́ orí pẹ́ nìkan kú ó sì gbọ́ pé mùsùlùmí ni wọ́n máa ń sáré sí tètè wọ́n máa ń yára yára láti jẹ́ pé wọ́n wà náà tí ó kírun sí rẹ̀ níbẹ̀ la ọ̀tàdédé rí bẹ́ẹ̀ torí ládá yìí ni ọba tààrà lórí ẹ̀mí wọn kó lè bà gbà ládá tó tó báyìí bákan náà tí wọ́n bá tún sin tán ẹ máa rí pé tí wọ́n bá tún kírun sí lásán ẹ máa ẹlòmí ilé wà nínú tí pẹ́yọ́ ma gbẹ́ta rẹ̀ ẹlòmí ilé wà náà tí pẹ́yọ́ ma kóyé pẹ̀jáde ẹlòmí ilé wà náà tí pẹ́yọ́ ma ní ọ̀rá ṣe o ẹ̀rọ̀ra gbé o ẹ̀rọ̀ra pọ̀ o ẹ̀rọ̀ra ẹtúbí iṣẹ́ ẹtúkẹ̀ yí iṣẹ́ ibi ìsírí ibi ìfẹ́ ọfẹ́ láfẹ́jù ẹbá afẹ́lẹ́ yìí ṣe gbogbo nǹkan tó tó bẹ́ẹ̀ ṣe ṣe pé wà lára ẹ̀kọ́ tó tó bẹ́ẹ̀ gẹ́ bí kò ṣe pé káde bá àgbàládá yìí àtúpẹ́ fọ́lọ́wọ́n ọba fọ́lọ́wọ́n ọba lè fẹ́lá tó fi ìlànà Ànábì wa Muhammad sọ́lá lọ́sọ́lá tó já sí kóńgẹ́ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ṣe pé wọ́n bẹ láwùjọ wa tàdébá àwọn ilé ìkó sí ìtọ́kàn wọn ẹ̀sì fúta àwọn afẹ́ gbowó òkú lọ́dọ̀ àwọn ológun iná lọ bàbà lórí ẹ̀mí tí wọn ilé tó ṣe pé máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn léèmà nípa pé bó lè nìkan ṣe fẹ́ kú tọ́wọ́ jẹ pé dípò kẹ wà náà ṣe pé yára rìn àwọn mọ̀lẹ́bí rẹ̀ tẹ́ rìn wọn lọ́wọ́ tẹ́ fún wọn lápá tẹ́ jẹ́ nìkan tó pẹ́ rìn wọn lọ́wọ́ pẹ̀lú ibi tí ń pa ni wọ́n ilé ìtakò látàyè gan fẹ́ni tọ́nà ń fàjogún látàyè fún níwọ̀n ọba yọ́ máa rí pé àtòdìjẹ iná ní gbogbo nǹkan yìí láwùjọ wa ẹni tí àwọn tó kúkú fún wọ́n lè má láǹfààní láti ṣiṣẹ́ lọ́jọ́ náà ẹ̀yin láǹfààní àti ṣiṣẹ́ àwọn lè má láǹfààní àti jẹ́ kókó wà lọ́wọ́ wọn ẹ̀yin tọ́lọ́ wá ní kówó wà lọ́wọ́ yín kẹrin àwọn lọ́wọ́ kàkà kọ́ wá jẹ báyìí yọ́ bá tó di pé àwọn ni wọ́n tún máa wá bó ni wọ́n ti sanwó wọ́n máa retí pé ẹni ó jẹ́ lè máa tó kírun olówó tí ó gbà àwọn tó ipọ́ wẹ̀ wọ́n lówó tí wọ́n gbà ni wọ́n bá tún jókòó tí wọ́n ń ta àdúrà kí wọ́n tó bẹ̀rẹ̀ àdúrà ó tí wọ́n san fáwọn tó ikú wọn wà sàdúrà eléyìí ó takò làákàrí púpọ̀ gan-an ṣùgbọ́n tọ́lọ́wọ́n bá jogun làákàrí fún yóò gbọ́ yóò ẹni tọ́lọ́wọ́n bá ní kó kí làákàrí rẹ̀ ó pé dáadáa bí tiwa yìí kò ní gbọ́ yé nǹkan ilé ni wọ́n máa gbọ́ yé lábẹ́ abẹ́lọ́hun adúpẹ́ fọ́lọ́hun tọ́lọ́wọ́n bọ́ bá lè kí ọlá tó ní àwà nínú ẹni tó jogun làákàrí fún tó sì já mọ̀ lódodo tó já lé tẹ̀lé tó sì já mọ̀ irọ́ nírọ́ tó já lé jìnà sí nínú àwọn nǹkan tó sì pé yẹn ṣe níwọ̀n ọ̀bẹ̀ yẹn ó ti gba ládá tọ́pọ̀ lọ́dọ̀ ọlọ́run òun náà ni a lè fi dárú mí sọ̀lá àtàlà nàbí yìí sọ́lọ́lọ́ àrẹwọ̀ sọ́tà

òun náà ni pé gbogbo ògbà yóò dáa bá ń sùn sàlátù fún Ànábì Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run bá ti bá àwọn màláìkà kẹkàálẹ̀ tó ṣe pé yahmiluna salata li umma ila nabiyihim tí wọ́n máa gbé àsàlátù tí wọ́n bá ṣe wọ́n máa lọ gbé bá ànẹ́bí wọn tí ṣe ànẹ́bí wọn Muhammad sallallahu alaihi wasallam nínú àwọn sí olóore tó ṣe pé wọn bá náà ni a ti balada tó pọ̀ lọ́dọ̀ ọlọ́run òun náà ni salatu li isha wal fajri fi jama'a tí a bá lè máa gbìyànjú ọgbọ́dọ̀ jẹ́ sí ìrun ìṣá àti ìrun fajri kọ́ máa bọ́ fóun ní jàmáà tọ́bá lè dún ní mọ́ dáadáa yóò jẹ́ nìkan tó pé ládá tó pọ̀ ní bẹ́ẹ̀ torí pa níbi Muhammad sọ́lá sọ sọ pé mọ̀nsọ́lá lè ṣáà fi jàmá àti ẹni yóò tọ́bá tí wọ́n ṣáà ní jàmá fẹ́ka ń nà mọ̀ pa ọmọ ní tùláì ọyírú ládá tí ó bí i kálípé gbogbo ohun iná ẹ̀lọ́ ti jọ́sìn sọ́dọ̀ ọlọ́run bọ́ọ̀bá àlékẹ́ ọlá ni ó rè yìí ọ̀tẹ́nì kẹta tó lè rí ju àwa mùsùlùmí lọ ọ̀tẹ́nì kẹta tó yẹ kó lè rí jẹ́ sí epo bá tó ní mọ́ ìrun ní àkókò rẹ̀ lọ adúpẹ́ fọlọ́run sọ́lọ́run bọ́ọ̀bá àlékẹ́ ọlá tó dà wà pọ̀ mọ́nú wọn gbogbo ìgbà yóò tábà tí ń kírun àsùbá níjà náà gbogbo òru tá a fi sun yẹn ni wọ́n kọ́ kalẹ̀ pa fún ìjọ ìsọ́dọ̀ ọlọ́run àfa muslim iná ló gbé àdìsí náà jáde bákan náà nínú àwọn ohun tó yẹ pé a bá tí ẹ pé iṣẹ́ díẹ̀ ní ṣùgbọ́n èrè tọ́pọ̀ ní bẹ́ẹ̀ gbogbo ọgbà yóò tá bá ti kírun tán gbólóhùn tá a máa sọ pé subhanallah ọgbà àti mẹ́ta alhamdulillah ọgbà àti mẹ́ta allahu akbar ọgbà àti mẹ́ta àti pẹ̀lú gbólóhùn tá a fi parẹ́ pé la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir bó ti rọra kéré lójú tí wáyé láàdá tó tóbi iná ní bẹ́ẹ̀ lẹ́yìn ìrun kọ̀ọ̀kan nínú nǹkan tí ànábì wa Muhammad sọlọ́dà àlọ́ sọ́tọ̀ rẹkọmẹ́ndì fún wa ní pápá jùlọ tí yẹn bá máa ń ṣe é dáadáa yóò kẹ̀ máa rí pé iṣẹ́ tó ń dáwọ́lé níṣe ní járọ̀ fóun tí ò di olè rárá ọlọ́run bò ní mo lè fún rárá torí pé ọ̀kan náà àwọn tó jẹ́ ọmọ ànẹ́bí ọmọ ń nígbà tí wàhálà pọ̀ fún nílé ọkọ ọgbà ọ̀dọ̀ ànẹ́bí ọmọ ń lọ kókó bóun wá ọmọ ọ̀dọ̀ oògùn ọmọ ọkọ òun náà ní a sọ àlẹ́bíà Muhammad sáwádà sọ pé kó tó sùn lálẹ́ kọmọ àti subhanallah ọgbọ̀n àti mẹ́ta alhamdulillah ọgbọ̀n àti mọ́ta Allahu akbar ọgbọ̀n àti mẹ́rin tàbí kó fi àwọn méjì tàkọ́kọ́ yẹn kó mú kanú ọkọ́jọ́gbọ̀n àti mẹ́rin gẹ́gẹ́gẹ́ gbogbo ọgbà yóò tẹ́ bá ti ń sùn lálẹ́ tí yẹn sọ àwọn gbólóhùn yẹn yọ́ máa gbé tọ́bá di láàárọ̀ báyìí gbogbo ṣẹ́ rẹ̀ yọ́ máa jáwọ́ òkú kò sí kẹta tí ó rò olójúlẹ̀ láti ṣe láti gbà náà fátímọ̀ padà lọ́ọ̀dà nẹ́bì mọ́ nípa pé iṣẹ́ ilé ọkọ wá wọ̀ lọ́rùn arábùtù ilẹ̀ ọmọ ẹjá ni ogójútó pàápàá jùlọ lẹ́yìn ìrúkọ ọ̀kan wọ́n tọ́jọ́ ní sí ọwọ́ tọ́ bá ti kí oúnjẹ sọ àwọn gbólóhùn yìí ọkẹ̀ máa pé tó bá ti bọ́ síbi iṣẹ́ ọwọ́ rẹ padà eégún yóò tún lé eléyìí inú tẹ́ pé iṣẹ́ kékeré ni ó ti gbà lára púpọ̀ lọ́dọ̀ ọlọ́run òun ni ìmá lọ bí aláàrẹ wo tí ẹ̀ bá jẹ́ nìkan sí lọ bí aláàrẹ wo dáadáa tó pọ̀ ní bẹ́ẹ̀ ó ń sọ̀rọ̀ bá ní pé mọ́ ní àádámọ̀ rí ìtọ́ ẹni yóò tọ́ bá bí aláàrẹ wo lámìyẹ zàlìfì ìkẹrù pàtìlì jẹ́nà irú ẹni bẹ́ẹ̀ ọyẹ kògbò tí ń bẹ lábẹ́ kírífà jẹ́nà àwọn tàbí sọ pé kí là ń pè ní kírífà jẹ́nà ìrí ó ń sí ọlọ́run ọba ò àlẹ́bí apáàlù jẹ́ náà ó ń tọ̀wọ́n oníyẹ̀kùn nígbò tí wọ́n máa wà níbẹ̀ lọ́wọ́ ọgbà yẹn pé títàmì tí fi ń lọ tí fi ń lọ lọ bí alárẹ̀wò yẹn àtìgbà tí fi ń bọ̀ bí i ká ní pé etí bèbè àlùjẹ́ náà iná ẹ̀ ló ti rìn yẹn o nínú ẹgbà wa mi ànábì wa Muhammad sallah sọ pé wọ̀nyẹ́ stephen lákàtẹ̀lẹ̀ àwọn náà alifa mẹ́lẹ̀kì àwọn màláìka seventy thousand iná ẹ̀ ni wọ́n máa sàdù wọ́n máa wá forí tó ń tọ̀ ń pè ọlọ́run bá àtàkójì fún o ọlọ́run bàbá àgbà forí bọ́ọ̀bá ṣe bẹ̀ láàárọ̀ àwọn màláíkà 10,000 máa wá forí jì fún ọ bọ́ọ̀bá lọ bẹ aláàrẹ wò nírọ̀lẹ́ àwọn màláíkà 70,000 wọ́n máa wá forí jì fún ọ iṣẹ́ kékeré ni èyí sì pẹ̀lú adátọ́pọ̀ lọ́dọ̀ ọlọ́run nínú àwọn ọ̀sẹ̀ kékeré tí yàn pẹ̀lú adátọ́pọ̀ lọ́dọ̀ ọlọ́run àtìyà wọ̀tìbá olùjẹ́nàẹ̀ta wọ̀nyí adásímọ́rí wọ̀ìtì àmúlì mẹ́lẹ̀sìkè tí yàn bá rí mẹ́rẹ̀ẹ̀rin yìí kó níjọ yẹn òun náà ló ti tẹ̀lé òkú dé tẹ́ tàìsíntà níjọ yẹn òun náà ló ti jẹ́ nìkan tó yẹ kọ́lọ̀ ọ̀bẹ aláàrẹ̀wò

ta nínú yín tó ti lọ bí aláàrẹ̀wò àbúbákí náà ló tún náwó tún lé mi ní oúnjẹ ọlọ́run ta nínú yín tó fún aláìní lóúnjẹ àbúbákí tún náwó tún lóhun Muhammad sallallahu alaihi wasallam pé majtama'na fi muridin illa dakhala al-jannah àwọn nǹkan mẹ́rin yóò ní wà lọ́dọ̀ ọmọ ẹ̀dá kan àti kó ń tọ̀ wọ́n wà lè jẹ́ ńlẹ̀ o ọlọ́run dákùjá wà nù wọn dákùjá wà nù wọn o nínú àwọn ọ̀tẹ́ tó kéré tí yẹn bá ń ṣe kéèyàn máa pàkúté láàrin àwọn èèyàn orin tọ́pọ̀ bẹ̀ẹ̀bẹ̀ gan-an tí a bá ń sàtúnṣe láàrin àwọn èèyàn èèyàn ó gbalada tọ́pọ̀ lọ́dọ̀ ọlọ́run bákanáà nínú àwọn kẹta igbó tí a bá ń ṣe tí ó gbalada tọ́pọ̀ lọ́dọ̀ ọlọ́run òun náà ni sọ̀lá tó ábùbára ka á ti kọ́bla láàásì síwájú ká tó kíra ásírì tí èèyàn Muhammad sọ́lá sọ pé ráhìmọ̀ lọ́rin mọ̀rá àní tọ́bla kọ́bla láàásírì àrùbá ọlọ́run ọba ó sì máa yọnu ìyọnu ọlọ́run ọba ó máa ọmọ ẹ̀dá tó ṣe pé ma máa ń kírun rákà mẹ́rin síwájú kó tó kírun àlàásárì ní máa ń kírun rákà mẹ́rin síwájú kó tó kírun áṣẹ́ irú ẹni bẹ́ẹ̀ yọ máa bẹ nínú ìyọnu ọlọ́run bákan òun náà tó ní rákà mẹ́rin ká tó kírun dọ́ àti rákà mẹ́rin lẹ́yìn rẹ̀ ó ní ẹni yóò gẹ́gẹ́ bí ṣe

òsìsí náà wọn ti máa ń tẹ̀dá jẹ irú ẹni bẹ́ẹ̀ iná ti kú lọ́rùn ti ẹnu tó bá lè jẹ́ nìkan tí yọ́ máa tí aka rákà mẹ́rin bó tó kí lẹ́yìn rẹ̀ iná ti fún ọlọ́run bá ti ṣe níléèwọ̀ láti jẹ́ ẹni bí ọwọ́ ọlọ́run wà wọn bákan náà nínú àwọn tó kéré tó yẹ bá ṣe èèyàn ti dáadáa ọlọ́run òun náà ni asọ́dá kọsílì jàríyà àwọn tó ṣe kéèyàn dún ní mọ̀ yálà nígbà tó wà láyé ń ṣe fúnra rẹ tàbí nígbà tó kú tẹ́ wọ́n ń ṣe lẹ́yìn rẹ irú eléyìí àwọn ládàbẹ̀ ní ká máa sáré rẹ̀ tá a bá sì wo àwùjọ wa ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ́sálásí níbẹ̀ láwùjọ wa ti wà yìí tó ṣe pé àwọn tó jìnà tí wọ́n dáyè yìí ni wọ́n kọ ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ́sálásí táwa ń kọ́ a lè lo dídí ogójì ọdún tà ní kọta ṣùgbọ́n àwọn ẹni wọ́n gbowó kalẹ̀ tó sì jẹ́ pé láàrin ìtẹ́jú aya wọn ti kọta o àwọn òsì ní mọ bí wọ́n kọ sí ju pé tí wọ́n bá fẹ́ rí fọ́tò rẹ̀ lọ kò sí nǹkan kan tí wọ́n wà ju pé ládàá irú mọ́sálásí báyìí lọ́wọ́ ìgbà táwọn ẹbá ti ń kírun bẹ́ẹ̀ ládàá rẹ̀ máa lọ bá wọn láì tí ikú wọn bí wọ́n bá tó wá kú tán ládàá rẹ̀ tó máa lọ bá wọn kàkà káwọn olówó tí wọ́n rí o ẹ̀ẹ́tẹ̀ máa rí pé máa lọ ọgọ́rùn-ún iná wọn máa fi sìnkú àwọn tó jẹ́ fáwọn fámílì wọn ni màálù ẹgbẹ̀rún ni wọ́n máa fi sìnkú àwọn tó jẹ́ fámílì ìdàmúdàbò làwọn fámílì rẹ̀ máa dàálà dákùn kọmọ́sálásíkà tí ẹ̀kọ́ mọ́sálásíkà tí ẹ̀kọ́ mọ́sálásíkà àìmọye ọ̀pọ̀lọpọ̀ olówó ni ọ̀kọ́ mọ́sálásí lọ́bọ́lọ́run tó fi jẹ́ pé gbogbo dúkìá rẹ̀ ó padà parun lẹ́yìn ikú rẹ̀ láàrin lẹ́bíwá Muhammad sallallahu alaihi wasallam ọ̀fẹ́ fáàlì wúmà yìí nípa pé ká máa ti sọ́dọ́kọ̀tún jẹ́ àríyá sàárà tẹ́mi rẹ̀ ogún yàtọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáàrí ibi faláwùjọ ti wà yìí tẹ́ ikú oúnjẹ sáni sáá oúnjẹ sáni sáá oúnjẹ sáni sáá ni wọ́n máa fi wá àti lọ bẹ̀ ẹsẹ̀ sàárà gbàrà oúnjẹ ẹ̀dí mọ́sà ẹ̀dí pọ̀pọ́ọ̀fù ládàá ló máa lọ bá wọn ló máa lọ bá wọn òkú yín àtọ́ pé ládàá ò nílò ọba yẹn tí ẹ̀bá láníyàn ẹ̀bẹ́ ń tó tọ́ ṣùgbọ́n irú sàárà báyìí kọ́là nẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam ló rẹkọmẹ́ǹdì pé ká ṣe tó fẹ́ kọ́tù ìjà àríyá sàárà tó yẹ pẹ́mi rè ogún téèyàn bá lè láǹfààní àti ṣe kọ́kọ́ mọ́sálásí kọ́gbẹ́ kànga kọ́kọ́ lé ẹ̀kọ́ bákan náà kọjá nìkan tó yẹ pé yọ́ tọ́jú àwọn ọmọ òrukàn àwọn ọmọ kéékèèké bó wọ́n ṣe fún wọn lẹ́kọ̀ọ́ tán lálàáfíà ọgbà ilé ẹ̀kọ́ ẹ̀dàpà owó ní òrówó ilé ẹ̀kọ́ tẹ́ àwọn owó ní òrówó ilé kéwù tán ilé kéwù yẹ lágùnkílẹ̀ ní bùkátà sí kí ń bá ń ṣe tẹ ní bùkátà sí kí ń lọ́ọ́ bá yíra àwọn tíra wá táwọn tí ọba ti rówó tẹ máa kó fún wọn gbogbo àwọn owó àwọn kẹbáyì kò tún láǹfààní tẹ́lẹ̀ yìí ó ti jẹ́ nìkan tẹ́lẹ̀ kó tún rí àwọn kẹsẹ̀ ti wà sí ọ̀rọ̀ àfáwọn èèyàn lọ́fẹ̀ẹ́ pé kí wọ́n máa lò ó àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn kẹsẹ̀ ó máa wúlò fún ohun gẹ́gẹ́ nígbàtí bá fẹ́ láyé tó bá tún kú tán tí ó tún máa lọ bá nínú nǹkan tó ṣe pé iṣẹ́ díẹ̀ ni èyàn sì gbà ládá tó pọ̀ lọ́dọ̀ ọlọ́run bọ́ bá ra fáànù lásán tí mọ́sálásí gbogbo wà yóò tí fáànù yẹn bá ti ń ṣiṣẹ́ ọ̀gbẹ́ láyé ládá yẹn máa bá ọ pọ̀ títí láyé mọ́ ládá yẹn máa bá ọ bọ́kàn náà gbogbo àwọn nǹkan yòówù tí ó bá máa jáǹfà ní fáwọn èèyàn tó jẹ́ sọ́dá kan fi darí yà báyìí ọ̀gbẹ́ láyé ló ṣe ládá yẹn máa wá bá ọ ó sí láyé mọ́ ládá yẹn máa wá bá ọ eléyìí ni àwọn sàárà èyí tí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó kájẹ́ nìkan tí ipá gbìyànjú àti ṣe bákan náà nínú àwọn ládá tó kéré nínú àwọn iṣẹ́ tó kéré sí ládá rẹ̀ sì pọ̀ òun náà ní kájẹ́ nìkan tí pé a máa rántí ọlọ́run ba lóòrèkóòrè tí a bá jẹ́ nìkan tí pé rántí ọlọ́run ba lóòrèkóòrè nínú àwọn nǹkan tó ti pé ládá rẹ̀ iṣẹ́ rẹ̀ kéré èyí sì máa gba ládá tó pọ̀ ní àlẹ́bí Muhammad sallá tó sọ pé aláwọ̀ náà bí okun ó jẹ́ iṣẹ́ táfọ̀mọ́ ń bẹ fún lọ́dọ̀ olúwa yín wà fáà sí ìdàrájá ṣe fún ó tún wá jẹ́ pé yóò ṣe ìgbéga ìgbéga sẹ́yìn yóò ṣe é fún wọ̀kọ̀ ìwò lọ́kùnmí ìfà ti dáàbí wọlé sí tọ̀ kódà ó lóore fún ìjù kẹrin náírà àti kọ́bọ̀ lọ wọ̀kọ̀ ìwò lọ́kùnmí tẹ́lù kọwà dúwà kan pọ̀tẹ́lùbọ̀ àdáàbọ̀ wọ̀yẹ́dùlùbọ̀ àdáàbọ̀

bákanáà tí ma ń bá ti pè tí dàdá ní bá ti pè rún tá gbólóhùn tá a máa rí sàlẹ̀ ọmọ rọ́bà ábí ìdáwọ́tú táàmà wọ́sàlẹ̀ àtúlẹ̀kọ́ ìmá àti muhammadu alwasila tọlẹwà fàdílẹ̀ ọba àtúrò mọ̀kọ́mọ̀ mahmud alẹ́dẹ̀ wà áta ó ń sọ ọlọ́run bá ní ká máa wí gbólóhùn yẹn nígbà wọn bá pè rún tán ó ń sọ ọlọ́run bá lẹ́nu yóò tọ́ bá wí hadnatiláwù ṣàfá àti yàwó wàlẹ̀kẹ̀yàmà ìsìnkú èmi ànẹ́bì ó ti jọ̀rọ̀ ẹ̀yàn fún mi ó ti wà lórí ẹ̀ tọ́ bá ti jọ́ ìgbèdàlùkẹ̀yàmà iṣẹ́ tó kéré ni láti gbà ládá tó pọ̀ lórí ẹ̀ bákan náà yìí tí fi gbẹ̀yìn ọ̀rọ̀ mi òun náà ni kéèyàn jẹ́ nìkan tó yẹ pé yóò máa fún sálámọ̀ ká yóò sì máa fún èèyàn lóúnjẹ yóò sì máa kírun lóru nígbà táwọn èèyàn bá sùn ó ń sọ ọlọ́run bá ní pé náà àwọn ọ̀sẹ̀ tó lóore ni àlẹ́bí Muhammad sallallahu alaihi wasallam ó àwọn kan bẹ́ wọ́n rẹwà débi pé ẹ̀yìn wọn àtojú wọn bákan ni wọ́n rí níbi tí bọ́gọ́ wọn táì máa rí bọ́gọ́ ara wọn dé àti bí ẹ̀jẹ̀ sí ń kúlò lára wọn dé bí wọ́n ṣe rẹwà tó ọlọ́run tó balẹ̀ kí ọlá pèsè rẹ̀ lẹ̀ fáwọn ọ̀ka àwọn tàbí sálàyé nípa pé à ah, nínú àwọn obìnrin báyìí àwọn tó já wọn ànẹ́bí ọlọ́run bá ọlọ́run pèsè rẹ̀ lẹ̀ ni àwọn ànẹ́bí ọlọ́run bá ní ṣùgbọ́n bákan náà ó pèsè rẹ̀ lẹ̀ fún àwọn tó ṣe bákan náà wọ́n máa ń kírun lóru nígbà èèyàn bá sùn ànábì wa Muhammad sallallahu alaihi wa sọ báyìí pé ẹni yóò ti bá mójútó tẹ́lẹ̀ kọlùjẹ́nà tàbí sàlá irú ẹni bí ọwọ́ àlùjẹ́nà ní rọrùn abẹ́lọ́n ọlọ́run bàbá lè fi alákójá الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أتاكم ولون أتتسك فعل نبي محمد صلى الله عليه وسلم كاتب طلب طلب على عن صابر أتوب عن مسلم لك وفتوك دي أجيس خطبة وإليه كجي وفي بسالة رانفة دوري أبتنا olóyè àdúgbò wa yìí tí wọ́n lọ bọ́lọ́wọ́n ọba níjẹta òun náà sì ni àwọn olóyè wa títí fún wọn bẹ ládùúgbò yìí olóyè jagun jagun alákàrà bàbá yìí wọ́n jẹ́ nìkan tó ṣe pé wọ́n nífẹ̀ẹ́ ṣàn ọlọ́run mo tó jẹ́ kí n fẹ́ sàlàyé díẹ̀ lórí ọ̀rọ̀ yìí òun náà ni pé ọ̀pọ̀lọpọ̀ wa ká lè bá jẹ́ nìkan tí epo kára ní ọ̀kẹ́kọ̀ọ́ látara rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa láwọn òbí ń lé tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn sì ń sẹ́sì yọ̀bọ̀yọ̀bọ̀ ṣùgbọ́n ọlọ́run bá lè ṣàánú nígbà tí ó bá di ọjọ́ ìkẹyìn ìyẹngbà tí ìyẹnbá fẹ́ kò lórílẹ̀ ayé bàbá wa yìí wọ́n jẹ́ nìkan tí wọ́n fẹ́ràn sí dáadáa wọ́n sì jẹ́ nìkan tí wọ́n máa ń wá mọ́sálásí tó tó di pé ọlọ́run bọ́ba lè kíọ́lá ó fi àárẹ̀ tó lágbára ó fi kà wọ́n òun náà sì ni àárẹ̀ ìtọ̀ ṣúgà gẹ́gẹ́ bá náà ti mọ̀ nípa àtẹ la ẹ̀sẹ̀ gbígbé ẹgbẹ́ yóò ní tètè sàn padà kàn ó sì fa ohun tó yẹ pé kó mú àlàáfíà wá bàbá wa yìí wọ́n jẹ́ nìkan tó ṣe pé àìtètè mọ́láàfíà wá síbi tó gbé ti bá wọn wọ́n gbé kan nínú ẹsẹ̀ wọn ọ̀pẹ̀sẹ̀ kan ṣùgbọ́n kòkòrò yìí túbọ̀ síbi ẹsẹ̀ ẹlẹ́ẹ̀kejì nínú Islam àwọn èèyàn gbà pé ẹnìkan bẹ tí máa ń séèyàn àyàfi pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run Jésù tọrọ mi sọlẹ̀ ẹ̀kan nínú Islam àwọn èèyàn gbà pé ẹnìkan bẹ tó ṣe pé máa ń fi nǹkan séèyàn àyàfi pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lè máa ro wípé lágbájá ló fi àárẹ̀ ló fi kan bàbá wa yìí tàbí làkásẹ̀gbè ló fi kan án nígbà ẹni bẹ́ẹ̀ bá jẹ́ nìkan tó ṣe fóun ló fi kàn ń tóótọ́ ọlọ́run fẹ́ ló sábàbí fún fóun ọba lè rí ibú ṣe níwájú ọlọ́run kí erí igbó lè bá àtọ́ sí látayé tọ́wọ́ ajẹ́ pé jẹ́ ìwòyàlò kì yá mà àlékún orí igbó tó máa wá jẹ́ tiẹ̀ ṣùgbọ́n yọ̀ǹda ọlọ́run bá ń bẹ́ńbẹ́ pẹ̀lú ohun tọ́lọ́run bá ti kọ́ ọ́lẹ̀ dákọ̀ ọ̀ká nígbàtà wà lápò bí ìyá wa tàbí ju oṣù mẹ́rin lọ gbogbo bá ti lò tẹ̀mí ayé pátá ó ti wà rẹ́kọ́ọ̀dì ẹ̀bẹ̀ tákẹ̀ máa bẹ́lọ́n bá ní pé ọlọ́nbó jáse kòǹgé ìtọ́dá ń bẹ̀ ọlọ́n jáse kòǹgé ìtọ́dá ń bẹ̀ ọlọ́n jáse kòǹgé ìtọ́dá ń bẹ̀ ìyá bá ìṣe kòǹgé wọn kọ lápọ̀ọ́lẹ̀ fún wa lọ ọ̀wá sí bá ti fẹ́ yẹ bá ti fẹ́ sá fún tá ń pè ní kádàrá bọ́ ọbẹ̀ ti sá ọlọ́ ti kòǹgé kádàrá yẹn gẹ́lẹ́ iná ni àdẹ́wò tó ṣẹlẹ̀ sí bàbá wa yìí àti náà náà ọlọ́run àwọn ẹ̀kẹ́ pé kó jẹ́ pé ayé náà ní kí wọ́n ti rájẹ̀ wò náà kọ́lọ̀ pàkó tó máa jẹ wọ́n rí inú sàárè mọ́ àti jẹ́gbùjà lòdì yáàmà bàbá wa ìjẹ́ nìkan tó pé ààrẹ yìí tó bẹ́ẹ̀ jẹ́ ìlera yìí pọ̀ di fáwọn tó jẹ́ àwọn ọmọ àtàwọn ọmọ ọmọ àtàwọn ọmọ àbúrò àtàwọn ọmọ ẹ̀gbọ́n wọn kóra jọ pé á yóò wo àwọn àwọn láǹfààní tó pọ̀ látara bàbá yìí òun lọ́lọ́wọ́n bá lóun sábàbí fáwọn láti jẹ́ pé káwọn orí ẹ̀sìn Islam pàpà jùlọ tó tó wá bá ti ìlànà Ànábì Muhammad sallallahu alaihi wasallam kí làwọn náà lè fi ṣe lóore fún bàbá yìí kí làwọn sì lè fi ṣe ní ìdúpẹ́ fún kò sí ohun tó kù ju pé ẹ̀rù ń bà wọn àwọn lè sọ pé yọ́ pẹ́ fún bàbá yìí kọ́ má pẹ́ àwọn sì lè sọ pé kò ní pẹ́ kọ́ sì pẹ́ náà yóò dá pé pé kájú tí bàbá wa yóò tún kẹ́lí mọ́ pé ìyẹn kẹ́lí mọ́ tún ṣàdàtẹ́yìn kílíà lódodo ó gbé lẹ́bàá lẹ́ẹ̀tì mọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn olóyè ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni wọ́n máa ń dá sí wọn lọ́rùn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ kan làwọn náà sì máa ń dá síra wọn lọ́rùn bí a mú tí bí a ń bọ̀ yábọ̀ bàbá bí a ń bọ̀ ṣàgbó bí a ń bọ̀ ya bá ń bọ̀ fún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èyí tó kún ọ̀dọ̀ àwọn olóyè táwa ti máa ń sọ ọ́dọ̀ la pé gbogbo olóyè tí ń bẹ nílẹ̀ Yorùbá pàpà jùlọ ń lu táwa wà yìí kò tó sọ fún wa pé jẹ́ mùsùlùmí ah yọ́ máa jìnà gan o kò tó sọ fún wa pé mùsùlùmí ni ó ń tòótọ́ ah yọ́ máa jìnà gan o tọ́ra bí pé sọ ma bá wọn sọ̀rọ̀ tó bẹ́ sọ fún wọn bá wọn sọ̀rọ̀ lásán ó ti fẹ́ kèfèrí ni ọun ààyọ́ sọ́un gbogbo ìjòyè gbogbo baálẹ̀ baálẹ̀ gbogbo àwọn olóyè olóyè tó bá pẹ́ra rẹ̀ mùsùlùmí fún wa ó kọyẹn nìkan láàfin bá lò ṣùgbọ́n wà mọ̀ lórí ẹ̀mí pé tí bá ń fi lè máa bá wọn dá sọ̀rọ̀ kan jọ ń sọ̀rọ̀ lọ́dọọdún kìí ṣe mùsùlùmí o ààfin ọ́ wọ̀lá òdodo là ń wí fún bàbá wa yìí náà wọ́n wà náà tẹ́ gbọ́n máa bá wọn kópa ní ohun tí ò rújú tó tẹ́ fáwọn náà máa bá wọn kópa nǹkan ṣùgbọ́n lọ́wọ́n bá fẹ́ sóre fún bàbá náà púpọ̀ ó wá fún ohun tí ò ju 65 hours lọ iná ìlọ́lọ́wọ́n bá ní kí èrò yọ wáyé ọlọ́run ti mú èrò yìí wá sí musẹ́ ní àárọ̀ ọjọ́ yawman ahad ìjọ sunday agbà ọ̀dọ̀ bàbá wa yìí lọ àti àbúmúsá àtẹ̀mínà àti gbogbo àwọn tó jáwọn ọmọ bàbá yìí àtàwọn ọmọ ọmọ wọn àtàwọn ọmọ àbúrò wọn àtàwọn ọmọ ẹ̀gbọ́n wọn àtàwọn tó jẹ́ wọn àbúrò wọn náà lọ́kùnrin àkójọ sọ́dọ̀ wọn tí wọ́n àti fún wọn a ti rọ wọn a ti jẹ́ nìkan tí ipa tù wọn kódà àbúmúsá tún sọ lásọ yé dẹ́kun bàbá pátápátá pé bàbá ihun tó dá wa lójú náà ni pé àkókò tẹ ti lò sẹ́yìn ẹ̀lì ìlú tó bẹ̀rẹ̀ mọ́ táwò sí ẹ̀mọ̀ pé ọlọ́jọ́ ti dé gan sí tòsí àṣewà àti fún bàbá a ní yóò wù wá tẹ túkẹ́límọ́gbà kẹ́lẹ̀ bá jẹ́ ara wa àjọjọ́ ń súnnà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam bàbá ni mo ti gba ó sì wù mí láti ṣe bẹ́ẹ̀ a pè kẹ́lìmọ̀ tí bàbá lẹ́nu lẹ́ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ a sì sọ̀túnmọ́ kẹ́lìmọ̀ tí wọ́n pè àsọ̀túnmọ́ rẹ̀ fún wọn a wá fàdúrà sẹ́yìn rẹ̀ níwọ̀n bá àkókò tí wọ́n lò kọ́nà ọba jí wọ́n lò dáadáa kí èèmù ti wà sí ìfojú ogẹgbẹ́ bàbá tún lè lo bí oṣù bí ọdún bí nǹkan kàtí àti ohun tó kùn òkun òkun tó ọjọ́ mẹ́ta lọ́mọ́ ọlọ́run bọba lè kẹ́ látara anú rẹ̀ ó sì mú bàbá yìí sọ́dọ̀ lẹ́yìn ìgbà tí wọ́n lo bí 65 hours kò tó 72 hours táwọn pè lọ́jọ́ mẹ́ta wọ́n jẹ́ nìkan tí pé atútẹ́lìmọ̀ yìí pè fún wọn àìsàlàyé bí abẹ́ ìlọ bàbá bí bàbá ṣe ń kírun wọ́n sàlàyé báwọn ṣe ń kírun fún wa àtàtúnṣe wọn bí wọ́n ṣe máa kí wọ́n sì jẹ́nìkan tí wọ́n gbìyànjú ilé ìpẹ̀lú gbágbára wọn sí mọ́ láàrin àkókò tá a sọ yìí láàárọ̀ yamul ahad ta lè pè ní bí aago mẹ́jọ àárọ̀ nígbà tí ẹlẹ́mi sì gbà á ní mọ́júmọ́ ìjẹta ní mọ́júmọ́ ìjẹta ta lè pè ní bí aago kan àbọ̀ òru mọ́júmọ́ ìjẹta tí wọ́n náà bá sì gbogbo ẹ̀ lè ju bí hours lọ tá a bá mọ́jú ọjọ́ yẹn tọ́da ni wọ́n máa jẹ́ seventy two hours àwọn ọlọ́run bá wá bu ó ó pọ̀ fún wa ó jẹ́ ajẹ́jẹ́ nìkan tó yẹ pé inú òkúta kéde láyé pé alhamdulillah ọlọ́run bá gbẹ̀mí bàbá yìí wa huwa muslim lẹ́ni tó jẹ́ mùsùlùmí òun náà ni bàbá yìí ṣe torí pé ọlọ́run bí ààrẹ ìṣe lágbára tó ògbóhùn lẹ́nu wọn rárá wọ́n sì sọ̀pọ̀lọpọ̀ àwọn náà sọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ fún wa wọ́n sì jẹ́ nìkan tó yẹ pé wọ́n fún wa ní ìgbìyèlé wípé pẹ̀lú bá ti sọ fáwọn yìí àwọn sì máa gbìyànjú lórí gbólóhùn ta fún àwọn táwọn sì máa sì gbìyànjú lórí rẹ̀ orí láwọn lọ́mọ sí bàbá yìí òun náà sì lànẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam tó sàlàyé nípa pé al-a'mal bi khawatimiha gbogbo ṣẹ́ yóò tá a bá ń ṣe ibi tá a bá kẹ́gùn ẹ̀ sí gangan yìí ó kẹ́gùn ọ̀rọ̀ rẹ̀ ti di pé ó tún ìsìláàmù rẹ̀ ṣe láìpẹ́ àsìkò láìpẹ́ ọjọ́ ló fi lọ bọ́ ọlọ́run bọ́ba lẹ́kẹ́ọ́lá àwọn bẹ̀lọ́n ọlọ́run bọ́ba lẹ́kẹ́ọ́lá dákùnbà àsàkójì fún bàbá náà dákùnbà àsàkójì fún bàbá náà dákùnbà wa fẹ́ bàbá wa yìí dákùnbà wa gẹ̀ẹ́ tó bá wà nínú ya ìbá mọ́ dákùnbà mú ìyà náà kò lórí ẹ̀ tó bá wà nínú kẹ́ dákùnbà sàlékún kẹ́rẹ́ ó dákùnbà sàlékún kẹ́rẹ́ ó dákùnbà sàlékún kẹ́rẹ́ ó eléyìí náà máa wá ba gbogbo àwa àyókù náà tó ṣe pé àwátá táǹsí gbogbo àwọn ọ̀tẹ́ táǹsí Islam yọ́bọ̀yọ̀bọ̀ ẹgbẹ́ ìwé báyẹn táǹsí ìsìláàmù jákújákú àánà ọlọ́run bá lè padà gorí wa o má jẹ́ ó jẹ́ fáwọn ọmọ rẹ má lé wọn sá pàápàá jùlọ àwọn tó bá ń ṣe ìsìláàmù lódodo àwọn tó bá ń ṣe ìsìláàmù lódodo fàwọn mọ́ra ó ṣe ṣe bóyá wọn ni wọ́n padà ṣàánú rẹ nígbà tó bá kún díẹ̀ tó fi kò láyé bàbá wa yìí látara pé kò ọlọ́run ọba lo àwọn ọmọ yìí ló wọ́n lò ń sábà bí fún láti jẹ́ pé kígbẹ̀yìn rẹ̀ ọ padà wá da àbẹ̀lọ́run bó ṣe ní nira láyé yìí dákun dé nira ní yọ mọ bẹ́ẹ̀ fún má sì jó ní nira sàárè má ilé ìjọ ìgbìdànù kìyàmà gbogbo àwọn táwọn ní bá wá láwọn bàbá bẹ́ẹ̀ tó ṣe pé bí bá ṣe ń ṣe ìsìláàmù báyìí yóò tún máa ṣe nǹkan ẹ̀mí bá ṣe ń bàbá mi ibi ẹwà yóò dáa síbi ẹwà yẹ́ ọ̀dá ń ké fún yín ń ké fún yín o ń ké fún yín o ẹ máa sọ bẹ́ẹ̀ fún bàbá yẹn ọlọ́run bọ́ba lè tọ́lá lè sàánú wọn torí pé kọ́lọ́run ọbọ̀ sàánú gbogbo wa pàjọ rádù jẹ́ nẹ́wọ̀ láìkò ní ìtẹ̀kẹ́ sí wájú ọlọ́run òsìsí ohun tọ́lọ̀ bá fẹ́ fi ṣe ṣùgbọ́n látara pé èṣù ẹlòmí ò fi lọ́rùn lẹ̀ èṣù sì borí gbogbo ohun tó ń pera rẹ̀ gbogbo báyìí yóò kó ṣe gbódodo tó yọ gbọ́n nínú yọ máa ṣe ti ẹ̀ lọ́dún àwọn bẹ̀lọ́n ọlọ́run dákun jáwọ́ borí èṣù wa o já borí èṣù wa o májè só ní kápá lórí wa májè kọ̀rínú wo ní kápá lórí wa já ní kápá lórí kọ̀rínú wa ni lẹ́bí wa Muhammad sallá alọ́sọ́nà ìyàwó àìsà tó ṣe nǹkan kan níjọ́ kan oríṣi ọlọ́run bá sọ pé ṣé kọ̀rínú rẹ ti dé ọlọ́run dákùn jẹ́ ajé nìkan tá wà náà tí pé kọ̀rínú wo nípa alásẹ̀ntẹ́kà àfikọ́yọ́lọ́run bá nínú gbogbo àwọn tó bá jẹ pé a bá ní bàbá tó jó lóyè tí wọ́n ń joyè láwùjọ wà yìí pàpàá jùlọ yìí à ń kó lẹ́sẹ̀ sọ́rùn pàpà ṣe wà sí fún wọn nípa o ẹsà máa ké fún wọn pàpàá jùlọ àwọn olóyè kẹ́ tó ìjẹpá a máa ń sọ fún wọn àìsí sọ ń kọ̀rọ̀ kèfèrí ni ó kèfèrí ni ó ọ̀kẹ́ ti ẹ̀gbẹ́ tó máa ń gbalẹ̀ sí báyìí máa ń gbalẹ̀ sí lọ́wọ́ àwọn èèyàn káàkiri báyìí yóò tún máa kiri ẹ̀ léjì ìbú tí òun lẹ́nu ìkẹ́ tó lè pé òun amọ̀ tẹ̀jọ́ tó tẹ̀ lọ máa bá lọ ọjọ́ ìṣẹ̀rọ olúpìwàdà gbogbo ohun yóò sáà bá ń ṣe lórílẹ̀ ayé ìsáàbẹ̀ kú sínú Islam wà láyé awáyé lẹ́yìn tó tẹ́ pé òfò gidi ní o Abu Jahali nígbà tí wọ́n jagun ogun bádìrì lọ́wọ́ wọ́n jagun bádìrì yìí ló di pé àwọn ọ̀dọ́ méjì ni wọ́n wò pé àwọn gbẹ̀mí àbújá yìí wọ́n ti múra rẹ̀ lọ́wọ́ àwọn ọ̀dọ́ táwọn wọ́n ti ṣe bàlágà ni ẹni àkọ́kọ́ lọ́kọ́kọ́ sọ ní ìdà gbáà ó gbé e fún lẹ́gbẹ̀ẹ́ ọyọ́ ní wọ́n ti mí lakalaka ní mí lakalaka ní mí lakalaka ọwọ́ orí ọ̀kẹ́ náà mùsùlùmí ló bá sọ pé ha tàlẹni tó lọ́jọ́ òníná sáwọn mùsùlùmí ló níná báwa ẹni yẹn sọ fún pé ah, àwọn mùsùlùmí ló lọ́jọ́ òní yóò ó ní àwọn ah, má ṣòfò ayé o òun má ṣòfò ayé o gbogbo gbogbo àdẹ́bí òní rí gbégbà òní rí ṣe ah, àtúbọ̀tán yẹ ọmọ wa dà ibi títí ń fi làkàlàkà lọ́wọ́ lẹ́ni kejì tuntun gbé fún lẹ́gbẹ́ kejì gbáà ó wó lulẹ̀ lọ́gbẹ́ mímí àwọn méjèèjì bẹ́ẹ̀ sí ṣe fanfà ìmímọ́ pàá ìwọ lọ pa èmi mọ pa ìwọ lórí pa ó ń sọ ọlọ́run bá ní pé èyí méjèèjì ẹmú dá yín wá ànábì Muhammad sàálà kan wá wo ìdá wọn ọwá sọ fún wọn pé kè láàfún má ọ̀tàlá o èyí méjèèjì náà lẹ́pa o èyí méjèèjì náà lẹ́pa o èyí méjèèjì lọ́lọ́run fún pípa wọ́n ti ó ti hẹ́ kùn láàbọ̀ kò lè mú jẹmọ́ ibi tí ọba lọ lẹ́nu ó lè bá àyà ìkejì bá tún gbé fún bábúlá bí àbújá lè ṣe gbìyànjú tó Ìfẹ́ sí Ìsìláàmù yóò ní lọ bí kẹta ọ̀. Àbújá ni ọlọ́ọ̀bọ́lọ́wọ́ bá ń kẹfẹ́ rí, Ìsìláàmù bẹ̀rẹ̀ lé pọ̀ sínú bẹ̀rẹ̀ lé fẹ̀ sí ẹni. Bẹ́ẹ̀ náà ni gbogbo ọwọ́ ọ̀tá Ìsìláàmù ládúgbò yìí. Tọ́ bá wo pé Ìsìláàmù ò ní fẹ́ ò ní tẹ̀síwájú pọ̀. Ọ́pẹ̀ jẹ́ nìkan tó hẹrẹ̀ lé mọ̀ lásán ni, ẹ̀sìn Ìsìláàmù yìí forí gbogbo ẹ̀dá pátápátá. Tọ́ bá fẹ́ bọ́lọ́wọ́ bá ń dáadáa, ọ̀sọ̀ mí ti ara rẹ̀ fún Ìsìláàmù. Ó lè bá yí ọ láyé kó yí ọ́njẹ́ ìgbéyàwó ọ̀ nígbà ẹ̀sìn islam àwọn èèyàn máa gbà sí àwọn èèyàn máa sí islam sí ẹ̀sìn islam yóò bá yáwọn èèyàn sí ọwọ́ tó kú olórílẹ̀ ayé lẹ́yìn tí ìtìjú ọba ọlọ́run bá bẹ̀ ọ́ dákùnmájì ìtìjú ọba wa o dákùnmájì ìtìjú ọba wa o tó fi jẹ́ pé ọ̀rọ̀ tí ìfi parí ọ̀rọ̀ ni alẹ́bíwa muhammad sallallahu alaihi wasallam nínú àjọ àtọ́ nípa máa ṣe òun náà ni pé allahumma ẹwí bẹ́ẹ̀ tẹ̀lé mi a sì ni àfìbátà náà في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة اللهم أحسن آكبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا ومن عذاب الآخرة قلت الله بنا ما صدق pé Ọlọ́run ọba ò dákun jẹ́ ìgbẹ̀yìn wa jọ jẹ́ ìgbẹ̀yìn tó ṣe pé yọ́ da níbi gbogbo àlámọ̀rí wa pátá wá là wá kúrò níbi ìdójútì ayé àti ìyájọ́ ìgbìdàlẹ̀ ìyáàmà ó ń sọ náà bá nípa máa wí gbólóhùn ẹ̀ẹ̀kan náà ló ní aṣọ ẹ̀ẹ̀kan ṣoṣo yẹn kókò fún kásí ọ̀tí bọ́bá ti wá báyẹn ẹ̀ẹ̀kan ní máa ń túmọ̀ sí jù ká wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ bá tabá ti wí bẹ́ẹ̀ ó ti tó ṣùgbọ́n mo wí lẹ́ẹ̀mẹ́ta gẹ́gẹ́ bí ìṣiṣẹ́ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó bá rí pé ó fẹ́ jẹ́ káwọn èèyàn hàn kẹ́ dáadáa yóò sọ lẹ́ẹ̀mẹ́ta abẹ́dọ̀n kọ́lọ̀ bọ́balẹ̀ gara kó fàgbẹ́ kàṣẹ́ tàǹtì